bíbi dánlẹ́kọ̀ọ́ òun náà ni sọ̀híhù buhari kíra tí kọ́ ń pa kìtàbù bóyọ̀ bá ti máa sówò ní ṣẹ̀ríà islam bí a pé islam gbogbo jíkí ayé wa jíjẹmú wa gan ọ̀nà tá ma fi rí ẹ̀kìtàbù halal tá ma fi rí halal jẹ gan ṣẹ̀ríà ń iṣẹ́ wo ló ṣe iṣẹ́ wo ló ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ẹni ṣìgbẹ́ àti ń yé wa ọba àsàwọn àfáà lẹ́sìn rẹ̀ nípa gbogbo ọ̀la ìjọ́sí fún wa yìí ọlá Qur'an al-Karim alif 2002 lábẹ́rẹ̀ láàárọ̀ yìí kala imam Bukhari rahimahullah babu zikr al-hajam babu kíyàdígò kíyàdígò kawo nínú ṣẹ̀ríà àwọn kan kúkọ̀ kíyàmà dígò kuma ga owó ṣẹ̀ríà ọ̀tún báyìí lẹ́yìn náà ewu sẹ̀ríà ìgbégbò yẹn gan tún lẹ́kọ̀ọ́ nú ìsẹ̀ríà ọgbà láyé irú ọ̀la ní ìsìnkú yẹn gbégbò nígbà tí ìṣòro àtẹ yọ ẹ̀rẹ́ kí yẹn dínkù nígbà tí ìṣòro àtẹ yọ ẹ̀rẹ́ kí yẹn dínkù láàrin oṣù ẹ̀rẹ́ kí yẹn dínkù níparí oṣù oṣù tí ìsìlá mi wò 2002 sílẹ̀ náà ni. باب ذكر الحجام باب ولا ينك أبا ما دقوا تو أجبنا عبد الله بن يوسف أخبرنا مالك عن عن حميدة عن اميد عن أنس بن مالك رضي الله عنه قال جمع أبو طيبة رسول الله صلى الله عليه وسلم أمر له بصائم تمر وتعالى وأن يخففوا من خراجي ثم قال له عبد بن مالك رضي الله عنه قلوا جشولان صلى الله عليه وسلم أبو طيبة إنه أما صحابني أدقوا فوجي شيلان صحابهما أبو طيبة رسول الله سلم أدقوا فالبي سلم فأمر لأبي صائب كما عنده أن يكون في مدن لا كمر dẹ́bìnù san owó fún ọjọ́ owó fún wa amara àhàláwò an yóò kọfífò min haraji lẹ́yìn náà ó tún wá kọfẹ́ fáwọn ẹbí ẹ̀ tó bá bẹ́ jọ jáde kó rí kúmọ́ wọn ó sì ní bẹ́ ọ̀nà tó kú ní dédé 2003 حدثنا مسدد حدثنا خالد حدثنا عبد عبد الله حدثنا عبد الله حدثنا خالد بن إكرمة عن ابن عباس رضي الله عنهما قال انسجم رسول النبي صلى الله عليه وسلم وآتى الذي عدمه ولو كان حراما ما يؤتيه ثم رسلنا عبد الله بن عباس رضي الله عنهما أني اهتدم رسول الله النبي صلى الله عليه وسلم ẹni sọ pé wọ́n á ti di wọ́n á dìgbò fóun ó ti àwọn tó wà dìgbò fóun máa tẹ̀lẹ́rẹ́ ajẹ́mọ̀hù ó wá fún ẹni tí ó fún dìgbò fún ẹ lówó lọ́wọ́ kánà haram ẹ̀ pé haram táwọn yẹn tọ́ ni kí ẹ̀ dìgbò fún ẹ kẹ́yẹ̀ sọ́nù mọ́ lámì yóò ti àdébẹ̀ bá ti fún lówó ó lè pé yọ́nmọ́ ní bìsẹ̀ sílámù fún lówó yẹn kí haram ní kẹ́yẹ̀ dìgbò kọ́ gba owó ṣẹ́ rẹ̀ ó di wà olùgbà fọ̀rọ̀ yìí wọn ọba àbáwa sheik muhammad suwadu bumbag ìfẹ̀mín rahimahullah wọ́n tó láti wáyé pé ala hijama fi ààbà fi wọ́kùnrin ti lẹ́tẹ̀ dẹ́yìd àwọn àsìkò tó yẹ kí ọ̀yẹ́ kí wọ́n ti hijama ní kí wọ́n kí wọ́n azmanu min aláàkọ́ ó ní àwọn àsìkò tó yẹ kí gbogbo لا تسأل حين ضعف الهلال أي من أول الشهر ويكيها جيجو نبير ما تقول اللي تسمع سيو لكن يجوك يجوك تا يان لو يعني ويكيها جيجو ماين أوديوا ولا من آخره لكن بعد يتم كريلو ويكيها جيجو ولا حين امتلائه امتلائه بالنور ولكن يندقوا نقا سبات كل ب 13 14 15 16 ويندقوا يندقوا معنا خذي و زي لو ربا بلاوا مسلمين علوك وبا صلى الله وعليكم السلام بالله ولكن يندقوا سبات الله ينا ولكن يندقوا قل لو حاج به دم وهو صائم في رمضان فلو أن يحتجم ويفتر فكي ọba di pé nǹkan ẹ̀ dáyẹ̀ láàmù nínú Ramadan lẹ́yìn kí ẹ̀ dígò yẹn àmá sí ẹ̀ fìsínà kọjá kí ẹ̀ dáwẹ̀ yẹn ojú àmúyẹ̀ jáwẹ̀ kí bá ti túláàsì pẹ̀lú kí ẹ̀ sí ó dé wà wallahu ta'ala a'lam náà Báàríkú Sẹ́láǹtì. Ẹ̀ẹ́ bí wọ́n gbáwẹ̀ tàtàwà ní sọ. Wọ́n gbáwẹ̀ tàtàwà ní sọ bí i? Náà. Náà. Ẹ̀rọ àwọn bẹ́ẹ̀. Ẹ̀ẹ́ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bí inú tìtàwà tìtàwà olùbẹ̀rẹ̀ kọjá lẹ́kùnjú nìtì wọ́n kọ́ tìtàwà lọ wá dòdè ọwá rẹ̀ ẹ̀rọ ìpẹ́ àwọn ah, ẹ̀rọ ìmọ̀kì olùjáwé wọ́n fi sí wòlímà ẹ̀rọ adébẹ̀ ẹ̀rọ adékùkáì ẹ̀rọ ìmọ̀kì olùjáwé rẹ̀ àmọ́ Ramadan kúmi àdúgbà kì ọ̀gbọ̀dọ̀ jáwé àyíbẹ̀ kọ́ni orí ọkọ̀ báyìí lọ gbàrá wallahu ta'ala alam náà ẹ́ ọ̀kọ̀lá gbogbo wáyé ẹwà ti tàwà ọ̀kọ̀lẹ̀ gbogbo máa sí ìṣòlè máa gbádùn ẹ̀kọ́ tó gbáwẹ̀ ọ̀gá tó ló gbé alájà àti láàrin ònà kò sí ẹ̀kan ní ìṣúdáwẹ̀ láàrin ọ̀làjọ́ láti kẹ́rọ̀ tó tó yọ kásìkì tó yọ ó di yé náà kìí yàrí aláwọ̀ tààlà rẹ̀ náà قال إمام بخاري رحمه الله حديث 2104 باب تجاوز ما يكره نفسه للرجال والنساء باب كي يسوء kí ẹ tàbí kí ẹ ra ń jẹ́ pé a ò fẹ́ kí ẹ máa wọ́ bí a sọ ọkùnrin àbíjọ́ 2104 حدثنا آدم لنا شعبة شعبة حدثنا أبو بكر بن عبس عن سالم بن عبد الله بن عمر عن أبيه قال أرسل النبي صلى الله عليه وسلم إلى عمر بحلة حرير النبي صلى الله عليه وسلم ما سوى حرير حريري قد يفكر لله لاي شرف في نجاة سيدنا عمر بن sallallahu alaihi wasallam صراع رفع صراع رأى على لبن كيف النمرت فقال إني لم أسلق بها إليك لتلبسها أنا من يوانا كفينا نزعنا نسيو قول داو وإنما يلبسها من لا خلاق له أما تنو نكفي لله بني وما وروا صباي أما تنو نكفي لله بني وما وروا إنما بعثت إليك تستمتع بها تستمتع بها أي يعني تبيعها موجودة في هذا كل باع تاكل باع كويس عن فعنيني yíò fi rán ẹjọ́ kó lè dáa lò ó di àwọn ọmọ ọmọ ọba yìí which means àwọn akọ́mí bẹ̀rẹ̀ kí èèyàn gbọ́dọ̀ lò àmẹ́yẹlẹ̀ tàá ó di yé wa ọlọ́mọdé àfihàn yé wa makuru ni kéèyàn lò kí ti haram ni kí ti haram ni kéèyàn lò ní ẹni ọgbọ́n táwọn àwọn makuru ni ó di yé wa makuru mọ́mọ́ wa aṣọ hariri haram ni kọkùnrin lò mọ́kì ti haram ni kọkùnrin lò ó di wa kọkùnrin lò yẹn ó mọ̀ bùnà kọta wọlé fúdà wẹ̀ hàn ní aláàmì òfin náà yẹ kí ọkùnrin bá lò ó gbogbo yẹn kò fẹ́yàwó ẹ̀ gbogbo kọ́ni bá a tán olùwà fún ẹ̀ ṣe àǹfààní ni náà. ara yorùbá àyà nẹ́tíjà lọ wọ́n nẹ́tíjà lọ àyà àdìkọ̀ wọ́n àbí. mo rò pé ní tẹ́sì kan lọ́wọ́ ìpínlẹ̀ tó lọ́wọ́ ìfọ́gájò ni wọ́n ti wọ́n jù ẹ̀wọ̀ àzábí nìkan fún wa ẹ̀wọ̀ bá kánò yìí Sanusi mo láìkè gan àwọn àmọ́ gbọ́n pa iye mọ́tò tí owó iye mọ́tò tí ń lò yìí wọ́n sọ pé àbọ̀tì four hundred million àbí wọ́n pe mọ́tò tí ń lò yìí wọ́n á rí ọ̀rẹ́ wọn kan ọ̀sìn dọ́là kan ló bù fọwọ́ọ̀tì ó ti bá kọ́ àlùmọ́jì ní sùkúù kánò kánú wà ní olùjọ́ pẹ̀lú mẹ́jìlì kìí sí jù ìlú tó pé àwọn aláìní kò lè jù lọ́wọ́ ń lo púpọ̀ ten million àwọn tó ń bẹ̀rẹ̀ fún kọ̀yẹ́ wá kọ̀yẹ́ wá 1987 kọ́ni wọ́n jẹ́ ìdàkan ní zango kataf 1987 àbí bob zeri kò sí onímọ̀ tó àti ìbẹ̀rẹ̀ ìtìjú all right ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe wá wá wá sọ̀rọ̀ ìtànù nípa ojú mi àti ànímọ́ ti wá nínú ìsra àti àlùhúdà báyìí ó gbé ìbọn báyìí wọ́n wá sọ̀kalẹ̀ ní airport àbínú kúlẹ̀ airport àwa lè gbé àwa yọ ojú kùnú ọkọ̀ tá a lọ lè gbé wọ́n wá ní nàìjíríà gbọ́dọ̀ tó gẹ̀ níyà ó ní kí òun rí airport òkú nàìjíríà lu olówó ni kí àwọn messages class àwọn messages class òun rí tí wọ́n gbà òun ní airport yìí ní Saudi gan wáàni tí wáàni tí wáàni yìí lóru ẹ̀ wọ́n wáàni tó pọ̀ ní airport tó ti dáwọ́lá yìí dáwọ́lá ganiya àmọ́ sí ìfàtí tàbí ìbéèrè fòkọ̀rọ̀ wọlé agniya ó ní gáàpù yìí wá ga jù ẹ̀yẹ káwọn tí ìta ìran àpò tó báyìí báwọn kọ́ káwọn olówó ẹ̀kọ́ tó báyìí ó ní gáàpù yìí wá ga jù láàrin àwọn olówó àtàwọn tàríkà nítorí ìwà Nàìjíríà ni ó bí wa kí ẹnì kan máa wọ́ sọ ẹ pé aṣọ àtòkò gbogbo ẹ̀ yóò wá wọ́n tó one million kẹ́yìn six thousand kan síta wa bọ́ fatima wọ́n bẹ̀rẹ̀ sàpọ́njẹ̀ fún obìnrin kan ní dúkìá yìí kò ní six thousand kan ọkọ̀ ẹ̀ ló ń fẹ̀rẹ̀ wá ọkọ̀ ẹ̀ ọ̀kadà wá mọ́ síta sínú kò fún lọ́wọ́ wọ́n ti yọ aago rẹ̀ wọ́n ti fún ọ̀kadà pé wọ́n ti dé pẹ́sìtì wọ́n ti ní ọ̀sítà yẹn o wọ́n ti lágbára òkè bí wọ́n ti kàrẹ̀ pé òun san owó yẹn ló ti kàtó ó ń jẹun tó tóbi wà ló wọ́n àwọn àti èkó yóò kù consent ní ta ní wàrà ta lónìí ta ní wàrà wọ́n ti máa wọ́n one million kọ́kàrẹ́ ti balẹ̀ wọ́n ti wà sọ́kó ṣe rí nìyí kí ọmọ táwọn sọ́kó báyìí wọ́n náà sọ míì kò sí ìtàn àbàtà mílíọ̀n náírà ni ẹnì kan sọ́jọ́ mi ìdójọ́rọ̀ ẹni lórí pé ìtajà one million bẹ́ẹ̀ tó ọkọ̀ ẹ eh, nípa nìkan sọ pé wọ́n ń nípa ikú ọkọ̀ wa bẹ̀ kí wà lọ́sọ̀ àfihàn fún un alábí fún ní ó di yé wa láti bá òsì lówó lọ́rùn bá lọ́mú bá lówó lọ́rùn ní òbá òní ọlọ́run dá tìlù ní orí ẹ̀ mo ní kí ni wọ́n fi kí wọ́n fi jẹun náà nàbí kankan àbí ọmọ ọdún fúnra rẹ̀ ni ẹ máa gbọ́ ojú bẹ́bík ni ó díye wa ìjọba ẹ̀sìn ìjọba ẹ̀sìn ẹ̀dà ọjọ́ tí wọ́n gbé tẹ́tẹ̀ yìí lọ sí ìbẹ̀rẹ̀ gbọ́n mẹ́wọ̀n ah, àkọ́bẹ̀lẹ̀ mọ́ láàrin àwọn tábà ló ń gbé wọ́n lè fáwọn tábà ní inú Ramadan báyìí àgbàdo àbí jéró ojú òkú náà ló máa yẹlẹ̀ dáwà bẹ́ẹ̀ rà dáàlì ó di yé wa kọ́nà ọba kó sànù wa. àwọn àlekún ìṣẹ́lẹ̀ àgbẹ̀. ìjọba ìmúlẹ̀ òkà. ẹ̀ẹ́dì máa láti ẹni tí wọ́n ti bá ń bí wọ́n ara bó wọ́n tó wà sọ́wọ́ sí ọkọ̀ fi kó ẹ̀ pamọ́ sílé ni lẹ́rú àmọ́ wò ká tó bóyá lẹ́bàlì jùlọ yóò nípa lọ ọkọ̀ ẹ̀hẹ́ bá gbọ́dọ̀ kí sí ọjọ́dọ̀ rẹ̀ ó fi ṣèbò owó ó ní fáìn àmọ́ tó mọ̀ nǹkan àyẹ̀wò ní wọ́n bẹ́ẹ̀ ẹ gba owó yẹn ni wọ́n bá náà ni àwọn òbí ọlọ́run kò sànù wálé bàbá máa ń tó làwọn lọ́nà tó lọ ní tọ́lọ́ kánú yẹn ní wà pé ẹnìkan mo tọ́ọ̀tù mo láìkì mo láìkì gan-an ẹ wọ́n máa gbogbo lo mọ́tò four hundred million káì ní sàràkí ẹ ẹbí ní bọ́n sánú pé mo díyà ẹ́ tábẹ́lú ìlú mi ni ìlú sọ̀rọ̀ yà ní tí ìbá lówó ọkọ̀ báńkù tó burú mẹ́ wọ́n pé sọ́pà ọ̀rẹ́ mi ó ní àwọn yọ ọdún tó ti náà rẹ̀ báyìí ọdún àwẹ̀ àwọn ẹ̀ka àwọn ti lò bí lọ ẹ̀ka tó ti lọ sí street àwọn nígbà wọn ti gbé lọ sí karantina àti nígbà wọn gbé karantina nípò ní ní Saudi ní ní jíjà nígbà wọn nígbà wà nù wọn káwọn gbé lọ sí karantina káwọn lè fún wọn wọn bá bá sí main street wọn bá gbọ́ pọ́n pọ́n pọ́n pọ́n nígbà hàn pẹ̀lú àwọn ọ̀gá kí ló ṣe àwọn ọ̀rọ̀ àwọn bambú park máa park báyìí méjì bílẹ̀ nǹkan tó kíkiri náà jẹ́ kíkiri lọ́wọ́ sí nǹkan tó kíkiri bílẹ̀ wọ́n ti di black làwọn òun lọ́kàn wọn lùsùn ni ọlọ́run kò dàgbà pé yà òsì kòkò ti yáyọ wa ó ní ìdọ̀kadì fìdí ló ń yọ wọn ò á rí kálíkà tó ń fẹ́ fún kódà kó mò ń gbà á àwọn náà yọ tàwọn ọ̀rọ̀ yẹn dáhùn fún àwọn lọ sí karantina kódà kó kó kó lọ́wọ́ kó wọ́n sanwó gbígbé ni kó wọ́n kó wọ́n gbé lọ sí ibẹ̀ àti ilé ẹgbẹ́ ìdọ̀kadì fìdí fún lágbègbè mi kò sí. ó ní nǹkan tí nàìjíríà ní láwọn tí wọ́n bá ó ní ẹwà kọ́ ọ̀wà kó fẹ́ káwọn saudi àlẹ́ yẹn wọ́n gbọ́n tí lọ saudi wọ́n á wọ́n sọ wọ́n wọ́n sọ olówó wọ́n ti ká ìtura wà nkárá àti ìdílé aláàjì ni ha kílẹ̀ fíà ni ẹtí ń kiri gan kọ́lọ́ rayọ̀ bí wọ́n ní kọ́lọ́ rayọ̀ ti gbẹ́jọ́ wọ̀ yìí àwọn dàbí fúlàní tí wọ́n lè kó nígà wọ́n ní ibi tó ti wọ́n náà ló ti wọ́ yìí òun gbé wọ́n ní Kaduna tó bá fi wọ́n wá lórí láàrín lórí sáfún ojú ti máa tì ní gbogbo sáfì tó bá gbogbo sáfì yẹn tó wá ti ẹ̀wọ́ sọ mí ìdíkejì fún ojú máa tì yẹn everybody right right àti olówó ńlá sí wà náà yẹn tó lè sáfì wọn yẹn ó di wa aṣọ yẹn lè wọ́n jura obìnrin máa ń bì lára ó lè wọ́n jura ọmọ gbogbo ìwà ìtẹ́wọ̀ lọ ẹgbẹ́ ìwà uniform ó di abọ́dọ̀ nǹkan sí àníwá ni ọ̀rọ̀ kò sọ àlùwà fún àwọn àlàfà àwọn àṣájú tó dáa náà bí ìjà bá pé àwọn àfáà gan ni wọ́n wá ń wọ sọ ní ìsìn something competition is like kókòlá ọ̀rọ̀ sọ náà mo ń bá àfọmọsọ máa ń fún àjò nínà àwọn tó sọ fún àjò àjò nínà ọba ni wọn ní sábàkà sí mìíràn ṣẹmọ òlà àti sórí mo rẹ́gbọ́dá lẹ́rùn sí àbákà sí mìíràn ní ọbẹ̀ lọ sí sísọ́là award ọba ni a ah, ayé sọ́sí mọ́nà ti kọjá lọ tó gbá ayé ìsinmi mọ́nà wà láyé ni mọ́nà gan fọwọ́ ọ̀gbádá lọ wá jà nírọ ìtàgùnmi wá dé bó ṣe lè tó yẹn bí gbogbo lè tó yẹn bó ṣe dílé díẹ̀ nìṣẹ́ àbúrò lọ́rùn yẹn ọwọ́ ọwọ́ àbúrò alẹ́ àlùkìmà nìṣẹ́ àbúrò alẹ́ mọ̀ tọ̀tọ̀ fún mi kí ẹ sì ní owó kí ẹ rí owó tọ̀tọ̀ fún mi owó wà lọ́wọ́ rẹ̀ ó di kí wọ́n dé sùtùmbélù àwọn àgbẹ̀ jẹ tàbí ìtọ́sí àwọn ní sùtùmbélù jẹ tàbí jẹ ìjọ wọn jẹ ẹ̀yìn kí wọ́n rí owó tí wọ́n ní sùtùmbélù àwọn náà rọlọ́bẹ̀ ti bọ́ọ̀kì ooo adékú kàlàbí ọ̀sà yorùbá ni ó di yé wa ó bí wà fáwọn náà ló wà ládùúgbà aláyẹ̀ kò ní wọ́n bá gbọ́dọ̀ jẹ́ ìwọ́n kàkiri àdúgbò ó di wà nàìjíríà nítorí ẹ mẹ́wàá mẹ́wàá o ọ̀wọ́ wọ́n ti ń yẹ gan ní àtìkù kò kò gbélé ọlọ́run dára pẹ̀lú wa ọlọ́run kó sànù wa náà. وانا صحابي قال امام بخاري حدثنا عبد الله بن يوسف اخبرنا مالك عن نافع عن قاسم عن القاسم بن محمد انا عائشه رضي الله عنها ام المؤمنين رضي الله عنها قال مواصيل عائشه رضي الله عنها فبايك ان اخبرته ان اشترت بنقطة رقى رقة فيها تقاور ما وسيد عائشة سونير يقلي ورا سوقتي فيكو يا وراتي فلما رأى رسول الله صلى الله عليه وسلم قال على الباب قام على الباب أبي وأنبا وصل دي توري أكي يتوضع وراتي قاد لن ونقولي لم يدخله كونه يرين عرفت في وجهه كراهيه ọmọ wa wá rí káyì àníbí ọ̀fún kìíní ó rí kújú rẹ̀ ọ̀pá ọ̀pá rọ̀ olórí ilé ìkọ̀kọ̀sẹ́yìn ọ̀pọ̀lù tó mọ́ síta ṣáájú pé yá rasulọ́lá àtúbù ilẹ̀lá ìwọ̀ ilẹ̀ rasulì sẹ́lẹ̀ máa bá àdínàbtù mùtúbà lọ́lọ́ọ̀bà mùtúbà ìdúkọ́ tó bá láìjẹ́ tí mẹ́sìlẹ̀ mi náà bí àìṣẹ́ rọ̀bì ọlá àná ní àtúbù ilẹ̀lá wà ilẹ̀ rasulì mùtúbà lọ́lọ́ọ̀bà tó bí jẹ́ kí إيه مشكلة منا السلام ما بال هذه نمرك إني خطيتك كنا ثلاثة إذا تعيين كل اشتريت لك لتقعد عليها تسودها مقبول عصري كما دخلوا كما في كيلوني قال رسول الله صلى الله عليه وسلم إن الأصحاب هذه سؤال يوم القيامة يؤذبون àwọn tí wọ́n yà wọ̀n wọ̀nyí nínú ẹ̀rọ tí a máa ń fi àtìkẹ́ wọn wọ́n jẹ ìyà ìkànnà ọmọ ayò máa kàlàkùn wọn ni ìṣẹ́jà yìí ìjẹ́ ẹja wọn yìí ìjẹ́ ẹja yẹn ìsọ́dí ẹlàyè ìkànnà ìnàlùbíkà lẹ́dí sí ìṣúwàrún ìdàlùkúrò olùmọ̀láyíkà àwọn anígbọ́n yà wọn rọ́bà ìsì àwọn mọ̀lẹ́kẹ̀ wọ̀bẹ̀ ìdè wọ́n mọ̀ pé Buhari là ń kà lọ Sahih Buhari ó bí yé wa so ajẹmẹ́kù rẹ̀ tẹ́lá ń sọ̀rọ̀ pípọ̀ ìfẹ́lẹ̀ ìjà ìdí àkíyèsí mú nǹkan léjù gbogbo nǹkan tó ní máa lékè kíkà kíkà ó di yéwà àbújá rí nìyí ọlọ́mọdé àfẹ́ yẹwà ọlọ́ba ọlọ́run kó sànù wa náà. àwọn tó yà fọ́gbọ́n àwọn afáàní ọ̀rọ̀ gbórí wọn tó pọ̀ wọ́n ní fọ́gbọ́n àpíkì ọ̀ńtọ̀ ń gẹ́ lọ yà kí n pẹ̀sẹ̀ yà á nìkéjẹ́ pẹ̀sẹ̀ lórí àwọn ilé ibi àwọn akátìsì ni àwọn tí wọ́n yà fúnra wọn àmì ilé ọ̀kan gbẹ́tí pọ̀lì jáde ni ìdè ọláwò tààlà àmọ́ àlàkùlà ha àti ìjọba ni àti gbogbo ẹni kí ẹ jìnnà sí káńdì sí ẹ̀ nulẹ̀ ó di wà wọláwò tààlà àlà náà. قال إمام بورا رضي الله عنه 2006 باب صاحب السلعة أحق بسيم سوم باب ẹni tó kó lọ́jà ó ní ó ní ẹ̀tọ́ láti fi bẹ́ẹ̀ mọ̀ fún ìkàlẹ̀ ẹni tó lọ́jà ló ní ẹ̀tọ́ àhákú ìfẹ́ yìí olóńgbò iye bẹ́ẹ̀ mọ̀ fẹ́ta ìgbà ni tó ẹni tó fẹ́ rajà ó ní ìgbà iye bẹ́ẹ̀ nira báyìí báyìí àmọ́ ẹni tó di lọ́jà ẹni tó sọ pé báyìí ni ẹni tó ní ọjà olóńgbò ìlú lẹ́ra ah, ìlú lọ́ta ìwọlọ́kùnfẹ́ tí موت حديث جماعة عايز يكوني نعم حدثنا موسى بن إسماعيل حدثنا عبد الوارث عن أبي كياح عن أنس رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم يا بني نجار فمنوني بها بحاحتكم بآهتكم وفي خرب والنخل انظروا سيدنا أنس رضي الله عنه وذلك النبي سبحانه سبحانه بني نجار أو إدلك أنه قلوا مدينة سمنوني بحياتكم أبو قود مبارا عيها ربكم لكم في مدينة أبو قواني أسرية فمي إنه ليه أولي إنه أولي أولي أولي أولي أولي أولي أولي أولي أولي أولي أولي ìmìnú ni ibi àìkò ìfẹ́lẹ́wẹ́ gba ọkọ̀ ìfúnmi ìlẹ́niwẹ́ gẹ̀ẹ́sọ́ ìgbẹ́ta ọgbà ọkọ̀ yìí ó jí wà wallahu ta'ala alam náà báàbù kan yajuzu al-khiyar báàbù mélòó ni àpàtúkú sáájú láti ní choice seven. حدثنا صداقة أخبرنا عبد الوهاب قال سميت يحيى قال سميت نافعا عن ابن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال أخبر النبي صلى الله عليه وسلم إن متبعي عيني بخيار في بهيمة بنت رجع ان رجع ما ميجي متويز أكي رجع بيعطي تجا ما لم تفرقا ما تفرقا أو يكون البيع بخيار ما بيع أو أوين دون تاين أو عبي حيث أو أوليراء أو ما أوليمارا أما وعلى أتوتوا له وعدي وعدا قال لا يكون ري عيب لناري ما هو أولي سقوهم آه إن كما أويت له وعلى تبجل قال إن كما أراه أودي قد كورو قال ناني أبرا لبلتيكو بلبيرك تتبعي لهم من العيكابي lọ́wọ́ bèèrè bèèrè tó báyìí lọ́wọ́ mi àbí láìpẹ́ yìí ẹnìkan bèèrè àbí ìfún mu wá fún yẹn ni ẹnìkan bèèrè bèèrè tó báyìí lọ́wọ́ mi tó rajà wá ní ọ̀rà mọ́ rárá o ṣé ẹjọ́ ti tó sòwò ti parí ìdìbò rẹ̀ tó bá wù ló lè gbàgbàrà tó bá wù ó lè gbàgbàrà kò sábà wọn náà fún pé ìbílẹ̀ kẹyàrì ni. wọ́n ní oúnjẹ ẹ́ mhm.

wọ́n bẹ́ẹ̀ hmm. owó gidi bẹ́ẹ̀ ni èdè padà bí àwọn amúgidi yẹn lọ wọ́ gidi ni owó gidi mi lọ sí fún ọ̀nfẹ́ ṣé ó ti ṣe ó ti ṣerú fún yẹn nìyẹn àtàǹbọ̀ àtàlàyé fún wa yẹ kí máa o ti ṣerú ṣerú ó ti ṣe pamọ́ fún yẹn.

كان في وكان ابن عمر إذا اشترى شيئا يجبه فارك صاحبه نافي أنا عبد الله بن عمر عبد رجع بيت يقول له إما هو كنت كل له أنت رجع لوري طبعا تقري بزنس زمانه 2008 حدثنا عرس بن عمر حدثنا حمام عن قتاده أنا أبي خليل أنا عبد الله بن حارث أنا حاكم ابن حزام رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال عن ذلك البيعان بخيار ما لم يتفرقا هذه جناني أو نمت أشو مدي أنتين أجعتين تفجع هو لو شد من شايف ما لم يتفرقا وهذه تقام أحمد حدثنا باز بهز قال قال حمام وكنت ذلك لأبي تياح قال كنت مع أبي خلال أبي خليل لما عرفه عبد الله بن عارف بهذا الحديث عشان جلس هو به إن جنب بابا هلال صور حديثه شروط هذا الوانا الناي باب ما لم يقتل وقت في خيار وعلى يجوز البيع ما ما لم يوقف في الخيار باب تلافي اسكو سيدي دايمي اسكو دايمي دايمي قري و حجرين يجوز نعم ها ها نعم ها lẹ́gbẹ̀ẹ́ bá fà kù sí lọ́dọ̀ sí àwọn òkúta fún ọ. ó sì wọ̀ gan ọ̀bọ̀rọ̀ bàbá rẹ̀ yìí ó sì wọ̀ gan ọ̀bọ̀rọ̀ bàbá rẹ̀ ní ìlànà yìí láyé ọ̀fẹ́ mo ní kíra mi fẹ́ tọ̀mọ́ta kíra mi wọ́n ní lẹ́yìn ọ̀sẹ̀ kan máa mú wa kí wọ́n á wọ́n ti fẹ́ nìyẹn kan wọ́n á gbàgbà lọ. ìṣèlú àgbọ̀ngbọ̀ ọ̀gá lára ti báyìí ìrọ̀ bẹ́ẹ̀ tí wọ́n lè tún máa tọ́lé ọ̀rẹ́ rà nídèédé owó rà sẹ́kù ti dógò owó kalẹ̀ lẹ́yìn ìdára tó ti ní àsìkò ó di wa ta'ala náà حدثنا أبو نعمان أبي حدثنا حماد بن زيد حدثنا عيوب عن نافي عن ابن عمر رضي الله عنهما قال كان النبي صلى الله عليه وسلم بخيار ما تتبقى هو oníwò يجي مني ní choice ìwádìí أو يقول أحدهما لصائبه سهر أقول تشروف من أولي باي حسنا أما تشروف باي قال ورو له أما إلى ذلك إذن تشروف ثم قال أو يكون ليخ بخيار أبي تقول قي أجودات يو بخيار بقول ما كافر بقول ما نكافر قد يوا والله تعالى أعلم 1000 وبئه 1000 قرآن 1000 ده 2110 عفوا عفوا باب بيعان بخيار ما لم يتفرق باب بي قال ابن عمر وشرائي وشعبي وطاوز وعطا وابن أبي بلايكا وعطا وعيد فرمان لهم دوت قالوا ويبقى نورا حدثنا إسعاك أخبرنا حبان حدثنا شعبة قال أتاد أخبرني عن صالح أبي خليل عن عبد الله بن عارف قال سميت حاكم حكم حكيم بن حزام رضي الله عنه النبي صلى الله عليه وسلم بخيال من تفرقها هو أنسوا مجرد مخلقني أنسوا مدرة مجني فايت ba su tuka fa'in sadaka ba su dudu kuma amiji an tuka da da su dudu an tuka da su dudu bayana wani salaye aibin wa'ara da sai bayani bayani buri kalahu ma fi da ima albarka wa bin kuma tahi wa in kuka wani ba ku rafunawa kama sabi kuma fi kankan tama funawa muhikka su karata da ima wajen albarka sanu da jawon ọlọ́ọ̀bá kó kó bá dẹ́kọ̀ حدثنا عبد الله بن يوسف أخبرنا مالك النافع عن ابن عن عبد الله بن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال متبيعان كل واحد من أمة بالخيار على صاحبه ما لم تفرقها إلا بيغ الخيار أو أنتم بيجي òun kálukú ní choice láti select lórí ẹni rẹ̀ nínú wàhálà tó káyà fífi lórí àdéhùn pé báyìí ló lórí àdéhùn pé nígbà tí a fa ìwílẹ̀ kan àbí jílẹ̀ mọ̀ fẹ́ wọ́n tẹ̀ ní ọ̀dàrú jílẹ̀ mà wọ́n á fún ọ́nà fún yẹn àbí ń fún ọ ní nǹkan yẹn wọ́n wá dúró kí wọ́n wá rí pé ìfírí àlọ́tà fún un kìí àrùn ojú ìfẹ́lẹ́ ti kíkiri àbí jílẹ̀ lọ́wọ́ fẹ́ jẹ́ ọ̀dà padà kìí àrà ọ̀ àtọ́jú ọmọ ọ̀rọ̀jìnà ẹ̀ lọ ọ̀rọ̀jìnà ni ó di yẹwà wallahu ta'ala alam ẹ̀dùn báyà bí sallallahu nabiyil karim wa ala alihi wa ashabihi ajma'in wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa alaykum salaam. Mhm. ọlọ́run ò tà mọ́ ẹgbẹ́ tó ṣẹjọ́ ti pé ọkọ̀ tó wẹ́ra ẹ̀mí ọ̀wá mọ́ kò sí dáadáa kò sí dáadáa ọdún yìí kò sí dáadáa nítorí ẹ ti gbọ́ níyà lórí pé ẹ ti ta ẹ̀ka jìrà kọ́kọ́ kó wà ní. àwọn ọmọ ẹgbẹ́ àwọn òtítù kan tó bá òtítù wò tán òun náà ní choice ni ó di wà bọ́lá òtí ọ̀la àlẹ́. ẹ́ ẹ́ tó bí ìyẹn tó fẹ́ ní ìgbà fún ẹni ẹgbẹ́ abọ́tọ̀ ìgbà wọn. tó bá òwe oníjọba ìgbẹ́ kan wò. Ẹ ẹ́ lọ́wọ́ kó nígbà tí mo ti túká nítorí haram tí wọ́n sọ̀rọ̀ lórí òwò ẹ̀mí. Wọ́n wà lórí sáyẹ̀ tí wọ́n nílẹ̀ ni pé ẹni tó bẹ́ẹ̀ tajà ó lè sọ fún wọn tàmá, ó lè sọ lọ́jà ló fún wọn rà mọ́, ó di wà. Àwọn ọ̀nà ìjọ yìí, àmọ́ dágbọ́n jọ tàdéhùn pé jọ́ báyìí, wọ́n ti parí òwò ẹ̀mí, wọ́n ti sọ ìyẹn orí ẹ̀dúgbò kan nìyí bí kò sí dáadáa mọ́tò sí ti ara mi níbi wallahu ta'ala alam náà. Ẹjọ́ àtẹnugbélé pé wọ́n tó ń tán lórí ètò ìlú ìjọba tó ti dì ó sì ń gbé ó dàgbà gbogbo lọ ó sì ń gbogbo àmọ́ mo ò fẹ́ fi pé ó dà pé ìwọ ní pé wọ́n lọ fún ìjọba ilé iṣẹ́ fún wọn wò kí ni ìbò ni ó ti wò pé ó dà pé ilé ilé ọ̀hún ló bá òun pé à ní ti ìdìkan làwọn àmọ́ òun máa ń ti pé òun lè fẹ́ fún mi ó sì ń gbé ìjọba láti sí ìjáde náà ti wà. Abẹ́wọ́ wọ́n lè máa rò kú wọn lówó lọ́wọ́ kúmọ̀ lówó lọ. Wọ́n lè máa rò kú wọn wẹ́wẹ́ àdìgbà àti mú rẹ̀ ọ̀rọ̀ orí ma kóhun yìí máa ní àmọ́ kò sí na sí àfọ lébi rẹ̀ ní àbí lébi rẹ̀ kò sí na sí àfọ pé ìzàkátò sí àkọ́mọ̀rọ̀ tù ní siyam yóò máa di àfọmọ́ fún àwọ̀tá àgbà ní àti abdullahi bin abbas ló ní so kó gbìyànjú àti mọ̀lẹ́ ìzàkátò alágbára rẹ̀ ọlọ́wọ́ bá mi ò sí kàn yẹ ó di wa wọlá òtara náà. Thank you ni wọ́n pa náà fi lọ sí ibi tá a pa làkọ́ ló ti ní kan náà ló ti fẹ́ yẹn mọ́ káàkiri kò ní ìdílé ìdílé náà ó ti lé ní àdínkù ọ̀rọ̀ àyíkẹ́kẹ́ ẹ̀ kí wọ́n bá ó ti lé ní ibodè káyẹ̀ àwọn akẹ́kẹ́ mẹ́lẹ́ ṣe àgbà aláìláti pa gbogbo lọ́ọ̀dù kópa alábáyàn bírú ajá ọkọ̀ àwọn ajá tó ti ya gbòlódì bí ejò bí kẹ́ńkẹ́ mọ́ àti kéé gbogbo nǹkan báyìí ṣe àgbà aláìláti wọn kí wọn kọ́ pa wọn ọmọ mà ìwọ́n mọ̀ máa gbójú kúrò sí ikú ìbámu tó gbọ́ ìdákàlọ́ bẹ́ẹ̀ ṣe ó di é bóde rí nìyẹn. bẹ́ẹ̀ni mojọ́ mọ fẹ́ sábà wájú omi bẹ́ẹ̀ o ní tó ti àǹtọ̀ fún yín nù bí kíkún sọ̀rọ̀ ayé fún yín oníwèé ti pàá dùn nù ẹ̀mí lọ́tà o bí àti kíkẹ́ ẹ̀rẹ́ kí ni mo dùn kọ́ àti táwọ̀ láti kí wọ́n sábẹ́ ẹ̀yìn gbọ́dọ̀ wọ̀ nígbà wọn mi ni wọ́n bá bá wò mo délé mo wò ọ̀nà méjì ló ti lé ní ìlúdọ̀ ní wọ́n sọ fún mi pé ẹgbẹ́ ọmọ máa gbé kẹta ẹ̀ gẹ̀gẹ̀ ọ̀rẹ́ ẹ̀rọ yóò fi kẹta mi rò bẹ́ẹ̀ni mi ò ní ìwé ìtàkọ́ wájú òní ọmọ máa yà ọmọ mo sọ pé wọ kọ́lọ́rọ̀ ayọ̀ wọ́n fẹ́ gbẹ̀sán ni agbẹ́rẹ́ wọ́n máa wọ́ kọ́lọ́rọ̀ ayọ̀ tó ń gbọ́ kó wọ́n á dìbò kó ìgbà lónìí láì gbẹ̀sán kọ́lọ́rọ̀ ayọ̀ tó ń gbà. ọ̀nà ẹni kẹ́míkà ìdá tí wàá mọ̀ báwo. ẹ wọ́n lọ́la wọ́n ní ọ̀tẹ́ẹ̀kì tó ń rà dáadáa ó di wa so ẹni tó tajà lómi fọ́ọ̀sì ó di wa ìbéèrè ẹ̀rẹ́gbẹ̀ ọ̀rọ̀ nípa ní màá ṣẹlẹ̀ tó jẹ́ pé ìdí èèyàn ra rẹ̀ ẹ̀dì yẹn kò ní hàn sí ẹni tó fẹ́ rà ó ti di pé pé tó ń ta kó mọ̀ tó ti di pé pé kí wọ́n mọ̀ nígbà tí wọ́n bá ti kọ́ balẹ̀ yẹn àwọn èdè ló ń di wáyé pé àà nígbà tí mo ta fọ́ kò sí láì bí mi lò. tọ̀pọ̀ lọ́gbọ̀n lágbìyànjú àti lókè ìṣàlà ṣàbí àtàwọn ìṣèwádìí ní láàárọ̀ ni wọ́n ti wá sí six o'clock wọ́n kún ibà níbi seven thirty kí wọ́n sọ pé time time time time orí ọ̀pọ̀ ọkọ̀ wọ́n pín time time time tí bá débẹ̀ náà wọn náà ló mú káyọ̀ ẹ̀sẹ̀ láàkó bá gbóṣù àìwòsàn ó wà charge ó wà charge tó wà charge ẹ̀ láàkó ó bẹ̀rẹ̀ tó wà lọ náà lórí èyí ó wà lórí nǹkan yẹn kábẹ́ bí a sọ ni bí a sọ ni olùfisí bí wọ́n tó gbé lọ náà lùfì ìfì ẹ̀ ní sí ẹ̀rọ gbé ẹlẹ́tíríkì ẹ̀ wí wọ́n tó gbé lọ́hùn kí n tẹ̀sẹ̀ ní ẹlẹ́tíríkì wọn táwa yẹn ló bàjẹ́ ó wà lọ́wọ́ ẹ́sípáàfì ọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ lórí ẹ̀ ẹ̀dùn àwọn nǹkan ló bá sọ pé sínú àwọn tẹ̀sẹ̀ bóyá pàwà tí wọ́n fi tẹ̀sẹ̀ ló bàjẹ́ ni àbó ti bàjẹ́ yẹ̀ tẹ́lẹ̀ ìbúgbó lórí wọn tẹ̀ wọ́n ti fi والله تعالى نعم امام ممكن مالك نعم نعم نعم ẹni tí olówó rẹ̀ láwọ̀ yọ àwọ̀ ìlú yóò fẹ́rẹ̀ fún un. wọ́n wúlò ẹ̀ àmọ́ àwọ̀rọ̀ àwọn sàhábà bíi Imam Malik lọ Imam Malik tábì tábì ẹ̀yìn ọ̀rọ̀ tábì ó tún pa sí gàbí ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ tàbí tó pèsè ìdọ̀tọ̀ wà wà níbi sílẹ̀ tó pàṣẹ Allahu a ah, ní kì haram fáwọn odò a ah, ní haram sọ pé àmọ́ ọmọ wọ́n jù fún wà ń bẹ Nàìjíríà wàá Kánò bẹ̀rẹ̀ tí wà Nàìjíríà òun náà ní lọ́wọ́ nù ancestry òun náà ọba gbé gbogbo ọmọ ilé wọn gbé ni ọmọbìnrin kan ni ó sọ lóní church ó ní shame unto you Consciousness in the north shame unto you you go to Yoruba land go to Igbo land in every local government you find a primary school and a secondary school shame unto you use these senators use these ministers from northern Nigeria to your local government, There's no scholarship, there is no shame on you. Why is someone shame unto you? But my woman is carry on you. Àwọn ọmọbìnrin máa ń sọ òdodo màá ní. Wọ́n ń sọ́lá náà pé ọ̀rọ̀kọ́lá fún ìpínlẹ̀ àná ló wá jẹ̀dá lọ́dọ̀ rẹ̀ I don't know. ọ̀lá ó ní òun náà bá gbé sí fún mi. Ó fi yé wa, irú nọ́ọ̀sì ìbẹ̀rẹ̀ àti láti ní ìsọ̀kọ́ jù. Kápá wa ní àwọn ń lọ kọ́ńtà lájù. Ọba kan náà ọba ilẹ̀ Yorùbá nípa àwọn ẹ̀kúnmẹ̀wá eh, rẹ̀ bọ́ àkàjẹ́ bí ọ̀kan náà wọ́n wà láàfin ní ọ̀nà àwọn ọkọ̀ àmọ́kùnrin àwọn ọ̀ nígbà wọn bá lọ sí mítìn Àbújá kíkà làwọn ọba Yorùbá máa fi gbé mọ́tò mẹ́rin márùn bá wọn fún oṣù tó mọ́tò méjìlá náà ọba yẹn kí wọ́n fọ lówó ọ̀tọ̀ ní o mọ́tò mẹ́rin táwọn gbé rẹ̀ kó epo rẹ̀ gan àti owó oúnjẹ àwọn táwọn abúlé yìí àti òtẹ́ẹ̀lì ó de sí àmọ́ òfin àbí mú fáwọn ìdílé owó lọ́tọ̀ ni ìbéèrè àti wá ní láti àkọ́kọ́ jù ìtúkọ̀ nǹkan ti jíjù tó nǹkan ti jíjù náà kí nǹkan pẹ́kọ̀ yìí kí wọ́n sọ́kótó ìsìn jẹ́ ọ̀kan alákùúkà bẹ́ẹ̀ tó lọ bẹ́ẹ̀ dára ní ní ní ní alimajiri skul bẹ́ẹ̀ dára sọ́kótó mi alimajiri skul bẹ́ẹ̀ dára sọ́kótó mi èyí gómìnà Imo State àkọ́wọ́sá ní skul kan ní Kano alimẹ́dìrì skul three àfẹ́ ẹ̀rí Haúsá máa yìí bó ti kú ìyá kékeré tó yẹn bẹ̀rẹ̀ ayé ní sọ̀rọ̀ kan ní òní ó ní máa wá ọ̀rọ̀ kékeré ọ̀rọ̀ bí kékeré tọ̀rọ̀ yẹn wọ́n máa ní ọbẹ̀ wọlé ó náà wọlé padà ó náà sì ní wọlé ó ń tẹ̀ gbogbo sí Nàìjíríà ó ti tẹ̀ tó ṣe ó lóun ní orphanage home one thousand beds ọ̀fẹ́ ohun tó gbogbo tí kànáà dín àwọn kànáà jẹ lámẹ́wẹ̀ ọmọ ṣe rọ́ọ̀bù kan ọmọ ṣe rọ́ọ̀bù kan million hundred million two hundred million táwọn akẹ́kọ̀ọ́ tó kó wọn ò rí oúnjẹ jẹ àlẹ́ bìsílẹ̀ ó lẹ́nu ọjọ́ tó yẹ kíkà ń ta níbọ̀ rẹ̀ kò ní ẹni tó ń tó ń jẹun yó ó sùn wálẹ̀ jọ yẹn pẹ̀lú pé ó jẹ ó yó àmọ́ níbọ̀ rẹ̀ ní nǹkan kò ní ó di wa nígbà sí wa nìyí àkáàdé wọn máa wọ sọ ńláńláńláńlá pé wọn lọ́wọ́ láàárọ̀ kọ́ ló ti sàn mo ní búrọ̀ àkàn àní búrọ̀ àkàn lọ nígbà yẹn fẹ́ kàlí máa lò fẹ́ kàlí àwọn sọ wọ́n wọ́n láàárọ̀ báyìí nǹkan bí wọ́n lọ́sàn wọ́n wọ́n lọ́sàn báyìí ẹ̀ lórí sísà rẹ̀ ni ó di wa kí n gbé lẹ́yìn. Naam. Ọ̀dà wọn máa pàṣẹ àwọn olówó máa pàṣẹ mọ́tò sí abẹ́rẹ́ báyìí ní tí wọ́n lè máa rà ọmọ náà jáde bọ́ báyìí tó fẹ́ wọlé mọ́tò ẹ̀ báyìí wọ́n bá ní ah, ẹ̀wọ̀n náà yá yẹwà wọ́n náà yá yẹwà ọ̀nà ọ̀tún náà lálà ẹ̀yà ń kúrì abúlé kù wágọ̀ mọ́là ń lò máa ti pọ̀jù àti àwọn ìgbìmọ̀ mọ́là ti kánà báyìí mo ní ọkọ̀ wágọ̀ mọ́ èyí bá adọ́lọ́ pẹ̀lú zidulai ẹ́ adọ́lọ́ pẹ̀lú zidulai ni ṣé àwọn ará adọ́lọ́ ń wà tó bí adọ́lọ́ lára adọ́lọ́ wọ́ bá adọ́lọ́ ó dàbí ìbùsọ̀ rírì ẹ́ gbogbo àwọn obìnrin wà nù támàkì wọn bá lé wọn kó mẹ wọn á lọ sí wọn wọn àwọn ọkùnrin kan wà nù támàkì obìnrin kan wọn á yánnà ń tari olókìkí wẹ́ẹ̀sì wẹ́ẹ̀sì wáyé tí wọ́n ní ọtí mẹ́lẹ̀n obìnrin ọ̀ ṣe gẹ́ẹ̀tẹ̀ tí wọ́n ní dáàbì tó wọ́n dáàbì wọ́n ti dáàbì look at you those who are escorting their own body guys more than their own kí ni ìyẹ̀wò body guys lọ́nà àwọn ọ̀yà bọ́dà mi wọ́n ní àwọn tí wọ́n ń ké escort gan bọ́dà ni wọ́n àtìlẹ́wà ní tiwọn gan ju ti ìmọ̀ ìtọ́nsì lọ ní ẹ̀rọ abẹ́lá súnmọ́ wa bìsíkì wà fi bá lọ́wọ́ lọ́wọ́ fọwọ́ rárá pé àmìrù ìdílé ti gba Abíọ́lá lọ́wọ́ ọmọ ìrìn àdáre ní tírénì ẹ̀ bá mú wọ́n ti fi wọ́n ti mẹ́rin lọ́bà àwọn ìfúnkájáǹdì di lọ́wọ́ wọ́n ti mẹ́rin lọ́bà àwọn ìfúnkájáǹdì di lọ́wọ́ torí tó ṣẹlẹ̀ ní mọ́nà Abíọ́lá dojú fún bàbá dájọ́ ẹ̀ ní nígbà tí wọ́n fún mẹ́rin abiola agbèsè nkàlẹ̀ tó wọ́n láwọn èèyàn one hundred and ten ten one hundred and ten lọ three gbé plane kalẹ̀ wọ́n gbé àwọn èèyàn lọ èèyàn wá award almost the same level of award wọ́n ti Islam ẹ̀rọ ìdíwá tìrọ̀bá nígbà lódún yìí wọ́n ní federal government ti kó ba kíni yẹn ó dẹ̀ ní límìtì àwọn tí Saudi fún ọdún wọ Riyadh àbílá sọ pé tó àwọn tí ní abílá ti fún yẹn àwọn àjẹjì wọn ni wọ́n tẹ̀lé lọ àbílá ni àwọn tó ń fún yẹn àwọn àbílá tó ń tẹ̀lé lọ yẹn òun fún olówó kọ́ lọ sí omúra kọ́ lọ gbé wọn sí omúra kọ́ lọ pé inú wọn kọ́ bàjẹ́ pé àwọn lọ sí Riyadh àwọn tó lọ sí ó ní wa àti tìmẹ́làn àwọn asọ́mẹ́làn gẹ́yẹ tí yẹn ti bí wọ́n àsìkò tó ọdí ká lọ sọ àwọn mẹ́làn tẹ eh, wọlé àmọ́làn ni wọlé abíyájú wa mi káwọn ìfúnka ti dàdó tí yẹn wọn mú ọwọ́ wa bí wa mi ká gbó sí yẹn abíyájú mi ti jẹ ìfún mi ti di kí mi tẹ èyí tẹ wọn nù ilé ìjọ yẹn ó díẹ̀ wa bí wọn wọn yẹn ẹwù tó abíyájú fowó rẹ̀ sí eh, abíyájú fowó rẹ̀ sí you appreciate it you appreciate him ó di ẹyin ẹgbẹ̀rẹ̀ bí nǹkan kára rẹ̀ ẹgbẹ̀rẹ̀ kan fún yín 79 mo múra sí gbéyàwó 1980 mo gbéyàwó ẹgbẹ̀rẹ̀ mo yàwó yàwó mi 1980 mo gbéyàwó kọ́ra di gbéyàwó àwọn ọkọ̀ àwọn olùgbà mi 1984 ẹ̀jẹ̀ bí yàn rẹ̀ nígbà lè wo odé tó ní 1980 79 mo máa rántí kéèkì tí wọ́n kọ́ máa fi ní Nàìjíríà wọ́n á lè kó 2000 bí kí á 3000 3000 ní wọ́n á lè kó 5000 ní arúgbọ́gbà kíkọ́ nira agbádá àbìsíyàwó wọ́n á dé dọ̀wọ̀n wọ́n á kún ẹ̀fọ́ wọ́n á gbàbẹ̀ mọ̀gàlísì bí bọ́ sí ní nàìjíríà yẹn tí wọ́n á dé bẹ̀ wọ́n á ní wọ́n á rí adúlá ibùkọ̀ wọ́n á làbúkọ̀ bẹ̀rẹ̀ omi gbogbo wọn dájọ́ wọ́n ìfaramáǹtì ìra àgbàdà mọ́ orí bí yàwó lọ́gbẹ́ ní àlú ìyàwó àgbàdà wọn lọ́gbẹ́ lábẹ́ra ìràbíà mọ́ owó òkùnkùn lọ ọ̀nà ọ̀là máa wà bára káàkiri máa àtìkà káàkiri léèsì léèsì ló ń túbọ̀ máa wọ́ káàkiri káàkiri ìlú ọ̀pọ̀ ìlú ọ̀pọ̀ náà léèsì láti lọ́wọ́ léèsì rí àbẹ̀rẹ̀ náà sànù wa wọ́n á lè gbogbo ìsàlẹ̀ àbẹ̀rẹ̀ ara wọn ni wọn ò rọ́sù wọn fún wa ọdún wọn wọ́sù ládàá mọ́ wọn ò rọ́sù aláwọ̀ ní kẹ́kọ̀ọ́ kọ̀ bẹ́ẹ̀ ń jẹ́ fún orúsù ọ̀la làwọn bẹ̀rẹ̀ àwẹ̀ náà ní ìgbọ̀n tó ní ìṣẹ́jú lọ́dọ̀ jùmọ̀ àmọ́ àwa jẹ́ àrùsù lónìí ìṣàlà bẹ́ẹ̀ ni ìṣàlùkọ́ ìṣẹ́ ti náà ní àwọn wà áwọ̀ oṣù ìṣẹ́ ń tẹ̀lé jùmọ̀ ìṣẹ́ ni àwọn saudiya oṣù àbáàní nìkan ní ma wọ́sù ramadan àti ìṣòro kárà wọn oṣù ìṣòro àmọ́ kọ́mítì àwọn Nigeria every month I àwọn wọ́n oṣù làwọn ti wọ́n announce every month àwọn oṣù làwọn ti wọ́n announce òde ó ní so Saudi ọ̀lẹ́ ìlú ó dẹ̀ ó ní fi bá ní yàtọ̀ ní Saudi à bọ̀rọ̀ nípa àràfá ó ní àràfá tó méjì mọ́tí láwọn ará àràfá ọjọ́ ọdún sí wa ọ̀rọ̀ yẹn yá ìpọ̀ jù ó ti tún jẹ̀jọ́ náà kọ́ ẹjọ́ náà kọ́ ní sí kẹ́yìn ó di ọjọ́ Monday ọjọ́ Monday ni ìbèrè ní bọ́ọ̀lù ẹgbẹ́ ìbọ̀lù. wọ́n wọ́n tẹ̀lé gẹ́gẹ́ kọ̀mpútà yìí kọ̀mpútà kọ̀mpútà yìí. ó ní oṣù kí nìkan náà ni wọ́n tẹ̀lé ìdúmọ̀ wa ti ṣàbán ti Ramadan àti ti zulkada ti zulhijja. ó ní àmọ́wà ẹ̀ bí mo dàn kọ́mìtì mú tẹ̀sí kọ́mìtì àwọn ọmọ anáwùsù fún ọmọ wa ọsù. àwọn ètò àti nǹkan tí a ní wa sọ pé àwọn àtẹ nǹkan wa tẹ̀ ń tẹ̀sí ìsìn àwọn òun fi lánàá tẹ̀mọ́ láwọn oṣù àwọn ìdílé ọ̀dọ́ ṣe àwa àwa náà lè parí nǹkan wa lọ́rọ̀ nígbà tí a ní ìtura ní oṣù tó tá a máa wá ní sunday ọ̀rọ̀ wàhálà ẹbí mi náà bí mo àtúkọ̀lọ́ ọlọ́ọ̀bá fún òrósù wàhálà ẹbí mi náà ìtọ́ dáa jù bí wọ́n gbọ́n òrósù kábẹ̀rẹ̀ àwẹ̀ nítorí pé kí ni àwọn wà ahead of us wọ́n àwọn ọ̀nà wà yí bẹ̀rẹ̀ káà wà lọ́wọ́ yìí fún ẹ̀ àmọ́ nítorí wọ́n gbọ́n òrósù ní ìsìn àgọ́ méjìlá wà báyìí àwọn ti àwọn mẹ́sàn àárọ̀ wáyé so which means tó bá ti kún kún lọ́dọ̀ sí wọn wọ́n ti kún lọ́dọ̀ sí wọn kún kún lọ́dọ̀ sí wọn náà àmọ́ gẹ́gẹ́ bí ara ti ló sùn ìyẹn lè má ti kún tí wọ́n fi twenty eight point kìíní kan lóṣù point yẹn two hours yẹn ní wàá mú un pé kí wọ́n ti wáyé báyìí so wọ́n fi rósù nǹkan dáa ju káàkiri ọmọ bàa ọmọ bàa jẹun ọmọdé mú adámọ́bìnrin tó ọba bí olùsìn ni pé wọ́n bá ní kí àwọn ẹ̀rẹ́ tí wọ́n yẹn ó kù twenty eight ti dédé àwọn àti twenty one ju ara wà lò ju ara wà lò tó kọ́ ìyáwó thirty one náà. ọyẹ ìkàwé àyè wọ́n ní orí kílò kílò díwá lójú nìyẹn kílò kílò kan kúrúkúrú ẹ́ ìyẹn tó kúrúkúrú díwá lójú nìyẹn ó sì rẹ̀ lé nìyẹn àwọn tó mọ̀ ń ka sámẹ́ǹtì ó mọ̀ pé ìjọba ní mítà òdúró sùn ní ẹ̀ ń dẹ̀gbà sí i ó sì two hours láti dẹ̀gbà sí lọ́dọ̀ tí wọ́n gbà.